الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته لن أفتي أدفع الله سبحانه وتعالى àti àsàlátù tí àtọ̀rọ̀ fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam mo kí àwọn ọmọ ìyá lápapọ̀ lè látorí àwọn mashayikh wa tí wọ́n bẹ ní kalẹ̀ tí ìbéèrè gbogbo àwa ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin láì ní gba àsìkò tọ́píkì kan ní ká máa gbé ẹ̀wò ká fi ṣe ra wa láǹfààní òun náà ni tí wọ́n pè ní al-huquq al-zawjiyya gbólóhùn al ló jẹ́ fún gbólóhùn haq kí là ń pè ní haq òun náà ni tó jẹ́ ẹ̀tọ́ tí àwọn olóyìnbó ń pè ní right so al-huquq yóò máa jẹ́ rights so al-huquq az-zawjiyya ni rights tó ṣe wípé tọkọtaya tí wọ́n ní àwọn ṣékùwa Abu Sofiya al-Athari hafizahullahu ta'ala wọ́n yẹ́ ṣe bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́rẹ́ ni bó ṣe pàtàkì sí tabawari ọkọ àtaya tó ṣe pé àwọn méjèèjì wọ́n gbéra wọn sílé in tí ó jẹ́ kí márùjì wọn yẹn kó lè láti òun náà ní kí n kálukú kó mọ tó ń jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀tọ́ tiẹ̀ yẹn yóò máa jẹ́ ojúṣe ẹnì kejì tí ọkọ bá mọ tó jẹ́ ẹ̀tọ́ titi ẹ̀ dàtí àwọn ẹ̀tọ́ tó yẹ kó gbà lọ́wọ́ ìyàwó tí ṣẹ̀ríà tó fún ipé lára àwọn nǹkan tó ṣe wípé ó jẹ́ ẹ̀tọ́ rẹ lọ́dọ̀ ẹni tó jẹ́ ìyàwó rẹ yìí yóò máa jẹ́ ojúṣe fún ìyàwó bákan náà tí ìyàwó bá mọ àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó gbà ní ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọkọ ìyẹn náà máa jẹ́ ojúṣe fún ọkọ sọtẹ́ túmọ̀ sí pé ìkíní kejì wọn náà ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni ìkíní kejì wọn náà náà ní ojúṣe tí ìkíní kejì wọn tó bá ń ṣe ojúṣe rẹ̀ ìjà àìgbọ́ra ẹniyé ó súnmọ́ kó rí gíúdì gan bákan náà tí ìkíní kejì wọn bá ń ṣe ojúṣe rẹ̀ ìkọrẹ nílẹ̀ yóò reduce gan a ní yóò reduce a sọ pé yóò kásẹ̀ ńlẹ̀ torí wípé kí ni àwọn nǹkan míì náà máa fa kí ọkọ lóhun ò ṣe mọ́ àbí lóhun ò ṣe mọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ti máa ń fa ìpínyà láàrin ọkọ àti ìyàwó òun ni àìṣojúṣe tí ó máa jẹ́ ẹ̀tọ́ pátì kejì eléyìí òun ni títà bá máa bí ní ṣolóbi jẹ́ wípé agbọ̀rọ̀ mójútó gbogbo ẹni tí ó bá ti ní láníyàn ipò ń fẹ́ fẹ́yàwó kó mọ̀ pé àwọn ojúṣe kan ti ń bẹ lórí òun gbogbo ẹni tó bá ti ní láníyàn pé òun fẹ́ lọ lé ọkọ kó mọ̀ pé àwọn ojúṣe kan ó ń bẹ lórí òun bákan náà kó mọ́ jẹ́ pé ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi òun ni tí ó concentrate lé lórí jù kó concentrate lórí ojúṣe mi ojúṣe mi torí pé concentrate lórí ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi eléyìí náà ó máa ń jẹ́ kí marriage kó collapse gẹ́gẹ́ bá ṣe padà máa discuss fún wa wa ṣùgbọ́n tí n bá concentrate lórí tó jẹ́ ojúṣe tèmi tí wọ́n náà concentrate lórí ojúṣe títí ẹ ìyàwó concentrate lórí ojúṣe títí ẹ àárín wípé àìgbọ́rẹniyé yóò reduce collapse of marriages yóò reduce so eléyìí ó pàtàkì púpọ̀ ó ń àwọn ìtàpẹ ní ẹ̀tọ́ yìí àwọn nǹkan mímẹ̀ tó ṣe pé ọlọ́wọ́n ọba ló ṣe lọ́nà èèyàn ike ojúṣe ni tí ó máa jẹ́ ẹ̀tọ́ fún ẹnì kejì èmi dẹ̀ ń tó ṣe pé àwa ara wa la fọwọ́ ara wa ṣe ní ẹ̀tọ́ látara tí àjọ agree torí àwọn àfọwọ́ máa sọ fún wa nǹkan ń pè ní ṣòro tó annikah àwọn mẹ́jẹ̀mú nìká àwọn afọ́mọ̀ sọ fún wa ìtẹ́ntò ní aṣòrótó fi nìká ṣòrótó nìká eléyìí ó jẹ́ àwọn mẹ́jẹ̀mú tó ṣe pé ọlọ́wọ́n ọba ló gbé e kalẹ̀ tó ṣe pé gbogbo nìká a gbọ́dọ̀ gbìyànjú pé ó pé kára àwọn mẹ́jẹ̀mú yẹn a dẹ̀ ní aṣòrótó fi nìká àwọn mẹ́jẹ̀mú tó ṣe wípé parties tó wà involved ọkọ àtaya àwọn ni wọ́n gbé májẹ̀mú yẹn kalẹ̀ àbí kan nú wọn ló sọ jẹ́ sí májẹ̀mú yẹn kíkejì rẹ̀ fọwọ́ sí nǹkan yóò máa di ẹ̀tọ́ rẹ̀ torí kó ti sọ ìkejì rẹ̀ ṣe kíní ó gbà yóò máa di ojúṣe lórí ìkejì torí kóun náà ti gba nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ tó ń bó tẹ́kọ́ kò ń ṣe ọlọ́wọ́n ọba ló ṣe nǹkan yẹn lọ́nà yẹn nípìnlẹ̀ náà ń tàbá lọ sínú alkùránù karim ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ fún wa ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní àwọn ọkùnrin قوامون على على النساء. àwọn ni wọ́n ní tí a mọ̀ sí alkiwama orí ìmójútó obìnrin ìmójútó lé iná kọ̀ntró lé àwọn ni wọ́n ní ṣùgbọ́n qawwamu ismu mubalaga ni orúkọ tó ṣe kú máa fi mú nǹkan dógóngóró that is ẹni tí ó dúró pẹ̀lú nǹkan alkawamu ala shay òun lẹ́ni tó ṣe pé kí ni òun ló gbé nǹkan dání òun ló mójútó nǹkan àdíká ní alkọ́yìmù ala shay òun náà fi máa ń pè al-imam al-kabir ọmọ ẹni tó ń mójútó ilé kéwú kàtà ń pè ní kí ni alfawziya so ta sọ pé ibn al-qayyim that is ọmọ al-qayyim ẹni tó ń mójútó nǹkan so abujal àwọn ọkùnrin qawwamuna ala nisa àwọn ni wọ́n máa jẹ́ ni tó ń mójútó àwọn obìnrin wọ́n máa darí ilé gbogbo obìnrin ó gbọ́dọ̀ gbé eléyìí bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin náà gbọ́dọ̀ gbé eléyìí róò tó ń fẹ́ play nínú márẹ́jì tó ń bẹ ní ẹ̀ òní kó ń jẹ́ kí alkawam ala nisa alkawam ala zawjati kó ń bẹni tó ṣe pé òun ò mọ̀ mójútólé ìjọ tọkùnrin ò bá ti rí ara gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ mójútólé ọkùnrin ẹ ti fẹ́rù ìjọ tí obìnrin bá ti rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé òun lòun yẹ kó ń bẹ nípò yẹn ó lè mọ́ sọ lọ́rọ̀ ṣùgbọ́n ìṣesí rẹ̀ ní ìṣesí ẹbí ẹni tóun lo lórí ilé ni obìnrin ti gba márẹ́jì ẹ̀rù obìnrin ti fẹ́rù eléyìí ló fọdún jẹ́ pé àwọn feminist lónìí ní àgbáyé wọn lè gbé ọkọ àwọn ní feminist àwọn làwọn obìnrin tó ń wò àwọn gbọ́dọ̀ ní equal rights ní nígbà bá tilẹ̀ mẹ́lẹ̀ yìí wà pàmísìlù fọ́kùnrin ó gbọ́dọ̀ wà pàmísìlù fáwọn náà táwọn ọkùnrin bá fi lè nírú ẹ̀tọ́ báyìí àwọn náà gbọ́dọ̀ ní irú rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bó tó bẹ́ẹ̀ sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń tó sọ onípe wà láhùn náà mísùlẹ́dẹ̀ alayhinna bil ma'ruf wa lirijali alayhinna daraja àwọn obìnrin wọ́n láwọn responsibilities bẹ́ẹ̀ ni wọ́n láwọn rights ṣùgbọ́n àwọn ọkùnrin yìí wọ́n jù wọn lọ gbogbo obìnrin tó fẹ́ gbélé ọkọ ó gbọ́dọ̀ gbàpẹ́ ni tí òun fẹ́ gẹ́gẹ́ bí ọkọ yìí àbẹ́ni tó ń bẹ lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ẹni yẹn ni ó jù wọn lọ kódà kó ń jù rẹ lọ́jọ́ orí Khadija radiyallahu anha lára nǹkan tí a kà ní ìtàn òun ni pé ó ju ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó jù lọ lọ́jọ́ orí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ó juwọ́jú sẹ́lẹ̀ fún ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam kò sọ pé òun jù lọ òun ju ànábì lọ lọ́jọ́ orí ni ó juwọ́jú sẹ́lẹ̀ fún ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé kíyàwó ju ọkọ lọ lọ́jọ́ orí ní òfin ṣe nǹkan tuntun ṣùgbọ́n torí pé ìyàwó ju ọkọ lọ lọ́jọ́ kò túmọ̀ sí wípé kó máa gún gàràgàrà so nǹkan tí ó kì í jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ marriages kó work tí medical collapse òun ni pé obìnrin míì yóò fẹ́ fi ara ẹ̀ fi ipò ẹni tí ó máa darí lé bẹ́ẹ̀ ni ọkùnrin míì yóò gbèrè sí ipò ẹni tó ṣe pé ìyàwó rẹ̀ ló ń kọ̀ǹtró rẹ̀ so definitely ìlú marriages bẹ́ẹ̀ a máa collapse irú márẹ́jìsì bẹ́ẹ̀ a máa jẹ́ nǹkan tí ò ní so èso rẹ̀ dáadáa so ló jẹ́ pé agbọ̀rọ̀ gbọ́ iye sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'd ọlọ́run ní tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé agbọ́lá fún wọn jura wọn lọ tá a bá ní in terms of uh, physique gangan káwo ara ọkùnrin àtàrà obìnrin àríkọkùnrin wà stronger ju obìnrin lọ generally speaking a máa ráwọn obìnrin kọ̀ọ̀kan tó ṣe pé wọ́n wà stronger ju ọkùnrin lọ ṣùgbọ́n tá máa níta ló wà stronger jù tó légun jù tó ní ẹ̀mí àti withstand wàhálà jù tàbá ní káwo bọ́dì ọkùnrin ló ní àwọn obìnrin kọ̀ọ̀kan tá a bá rí pẹ́ nírú ẹ̀ nìyí exceptions ni wọ́n wàṣáàdù láyé kọ́ sọ àlẹ́ yìí inú bá dẹ̀ jẹ́ exception ààbẹ̀ lọ àti gẹ́gẹ́ bí kí bí rule tásọ pé eléyìí ni standard so obìnrin gbọ́dọ̀ gbà pọ́kùnrin ju àwọn lọ àkọ́kọ́ nìyẹn tá a bá ní ká ara ìtọ́pọ̀lọpọ̀ ọkùnrin lè ṣe wà ńlá obìnrin ò lè ṣe torí àtà àwọn òyìnbó tá à ń sọ yìí wọ́n á pe àwọn obìnrin ní kí ni the weak sex orúkọ tó fún wọn nìyẹn the weak sex ọlọ́run ọba ló dá wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe padà máa mú wá fún wa ní bákan náà ta bá tún ní káwo náà káwo ìsọ̀rọ̀ sí àti ìròrí obìnrin ní ètè wà ṣùgbọ́n wọ́n jẹ́rí tí máa tètè break down ètè wọ́n yẹ nígbà míì ó lè jẹ́ nǹkan tó ṣe pé yóò disturb ọkùnrin nígbà míì النبوة محمد صلى الله عليه وسلم يقول ما رأيت من ناقصات عقل ودين أذهب للب رجل العازم من إحداكم النبي مين ريوكوني تشويك مين ريامو بي أباوان كان تشوكي أسيوان كوكي ونقول أسيوان وفيكي النبي شالعي تقول لي باتي دي كونشن كوشن يسن كوني كيمو bẹ́ẹ̀ ni kò ní ṣe kí ni kò ní gbáwẹ̀ kò ní kí wọn kò ní gbáwẹ̀ sanabuwa muhammad sallallahu alaihi wasallam ni na ra'aytu minna fi sawti aqlin wa dinin azhaba lilubbi ar-rajul azim min ihdakunna ẹ̀yin obìnrin làákàyè kò ń tètè mú nǹkan bí làákàyè ọkùnrin làákàyè bọ́lọ́wọ́ bá ṣe dá yín kò dàbí làákàyè ọkùnrin bákan náà ẹ̀sìn yín kò dàbí ẹ̀sìn ọkùnrin ṣùgbọ́n bí làákàyè ń ṣe rí yìí náà tẹ́ bá bọ́ ọkùnrin tó ti wà bìtánìlì pípẹ́ tí mo fẹ́ ṣe nìí tẹ́ bá bá sọ̀rọ̀ tẹ́ bá fà sí ìfàsọ́hun yìí ẹ lè confuse ẹ lè confuse ẹ so làákàyè obìnrin kò dàbí làákàyè ọkùnrin náà ó ṣe é ṣe ká máa ráwọn obìnrin kọ̀ọ̀kan tó ní pé làákàyè wọn nìyí ó mú ó dẹ̀ ń ṣiṣẹ́ ó ṣe ṣiṣẹ́ tètè là ń sọ ju làákàyè ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ ṣùgbọ́n eléyìí náà ṣáàbù ni ọ̀ṣáàbù láyé sọ alẹ́ yìí ààlẹ́ fi yẹn ṣe rí so anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam so الرجال قوامون على النساء ما فضل الله بعضهم على بعض so bákan náà وبما أنفقوا من أموالهم ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí wọ́n ṣe wípé ó gbé responsibility lórí àwọn ọkùnrin kí ni responsibility òun náà ni ànáfàkọ́ ìmọ̀ náwó fúnyàwó tí yàn bá fẹ́ ọlọ́wọ́n bá gbé lé lórí kò sí bí obìnrin ti lè sọ ipò òun lówó tó kò ń ṣọ̀ràn yẹn ni fún láti bọ́ ara rẹ̀ bọ́kùnrin ti lè wù kó lówó tó kò ń ṣọ̀ràn yẹn fún láti fowó ara rẹ̀ raṣọ ní aṣọ tó nídìí o. kò ń ṣe aṣọ tó jẹ́ excess aṣọ tó nídìí mọ́tìlẹ́wò kí obìnrin ní owó tó kò ń ṣe ọ̀nà yẹn kó kó ara ẹ̀rà aṣọ ẹyọ kan nú aṣọ tó nídìí ni. ní èyí tó bá jẹ́ luxuries èyí wọ́n ṣe responsibility ọkọ àwọn ọ̀pánu tó jẹ́ luxuries ní kò ń ṣe responsibility ọkọ ṣùgbọ́n oúnjẹ tó yẹ kó jẹ́ nílé tó jẹ́ nídìí ẹ̀yìn bó tilẹ̀ wù kó lówó tó kò ń ṣọ̀rọ̀ yẹn fún láti kó wa rẹ̀ rà bákan náà kò sí bóbìnrin ṣe lè wù kó lówó tó yìí ilé tí a gbé kò ń ṣọ̀rọ̀ yẹn fún láti wá ilé tó ṣe tó ń bẹ ní dèdè lẹ́vù rẹ̀ tí ó dẹ̀ ju agbára ọkùnrin yẹn lọ tí ó gbé kò ń ṣe ọ̀ràn yẹn fún obìnrin yẹn bó so jíjẹ mímu ebi tí ó gbé eléyìí responsibility ọkùnrin ni wọ́n bí ma ànfọ́kú ní àmúwalé àti torí kíni àwọn nǹkan tí wọ́n ná lówó bákan náà yóò raṣọ fúnyàwó tó fẹ́ jíjẹ mímu yóò máa ṣe fúnyàwó tó fẹ́ responsibility rẹ̀ ni sẹ́ni tí ò tí ì ní agbára ilé tí ó gbóbìnrin sí kò ń fẹ́yàwó ẹni tó ṣe fọ́pọ̀ lówó tí ó gbọ́yàwó kò ń ṣe kí ni kò ń fẹ́yàwó ẹni tó ṣe wípé kò lówó tí èrò aṣọ fúnyàwó kò ń fẹ́yàwó torí pé gba àwọn nǹkan wọ̀nyí responsibilities ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni right ti ọmọbìnrin yẹn ni right ti ọmọbìnrin òun ni kíni òun ni kí ọkọ kó raṣọ fún òun ni kó fún lóúnjẹ òun ni kó provide ibi tí ó gbé fún right ti ẹni tó dẹ̀ jẹ́ ojúṣe ọkùnrin yẹn so ló ń jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam gàtí kan náà wọn sàábé béèrè lọ́wọ́ rẹ̀ Muawiya bin Haidar رضي الله عنه قل ما حق زوجة أحد عليه كن كتجر رايتي إكنوا وإكنوا that is gbogbo wa ni tàjọkùnrin àwọn tàjọkùnrin kí ni tó jẹ́ ráìtì ìyàwó wa lé wa lórí that is kí ni tó jẹ́ ojúṣe títí wa lórí ìyàwó wa anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó ní an tut'imaha idha ta'imta tí wọ́n bá ti ń jẹun ìyàwó rẹ̀ náà gbọ́dọ̀ jẹun wàtẹ̀síwá ìdàkẹ́sẹ̀ta kọ̀fìrí wáyé ìdàkẹ́sẹ̀ta tó o bá ń ṣiṣẹ́ àbíwọ̀ náà òun wáṣọ ìyàwó rẹ̀ gbọ́dọ̀ wáṣọ aṣọ tá ń sọ yìí kò ń ṣaṣọ lọ́dún islam sọ o aṣọ tó jẹ́ nídìí rẹ̀ gbogbo ìgbà tíyàwó bá ti nídìí aṣọ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ṣe tó rẹ̀ fún bákan náà anábì sallallahu alaihi wasallam ní wàlá tó kábìrì wàlá tadrib alwajha má sọ yí pé kí ni òun na ìyàwó rẹ̀ tó bá ṣe pé ayé lúlù bá yọ kò wá ló nà lójú àti para sọ̀rọ̀ insha Allah wàlá tó kábìrì má sọ̀rọ̀ burúkú sí i wọ́n ní mọ́sọ̀ pé kí ni kọ̀báhàkìlá kò ní dá fún ẹ kọlu ẹ̀ ń sọ ẹ́ dídàkudà àbí wàlá tó kọ́ bí mọ́sọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣe yí pé yóò jẹ́ bí ìbànújẹ́ fún bí ká máa róbìnrin sílé kò ní dá fáwọn bàbá rẹ bàtàwọn bàbá rẹ mọ̀ pé kíní kan bàtàwọn òbí rẹ gbàtíyà rẹ mọ̀ pé kíní kan ṣèlú mo rí ní tálíkà èmi mo ṣe lé fún yín ọ̀rọ̀ tó ṣe pé tó bìyàn bá gbọ́ tán inú rẹ̀ ó máa bàjẹ́ wàlá tó kọ́ bẹ́ẹ̀ ولا tahjur إلا في البيت. bákan náà lára ẹ̀tọ́ tó ní lọ́dọ̀ rẹ kó má sọ sọkúsọ sí ni márùn sáwọn òbí rẹ tí wọ́n ṣẹ́ bákan náà tó bá lo fẹ́ bọ́ikọ́ọ̀tì ẹ̀ má bọ́ikọ́ọ̀tì rẹ̀ àti nìkíni illa fil nílé aṣèpadàbọ̀ aṣọ eléyìí ẹlòmíì ń àwọn ọkùnrin kò wọ́n pé lára ráìtì ìyàwó òun tó dẹ̀ ju ojúṣe òun nìyẹn òun náà ni pé kó mọ́ boycott ìyàwó òun ní gbangba ta ẹlòmíì bá ní problem pẹ̀lú ìyàwó ẹ̀ díẹ̀ èyí tí ó yanjú rẹ̀ nulẹ̀ gbogbo ará àdúgbò ló mọ̀ facebook lẹ́lòmí ó lọ yóò mọ sọ oríṣiríṣi yóò lálàsẹ kíni yóò lálàsẹ ìyàwó rẹ̀ àti rẹ̀ dọ́dà tó ṣe pé yóò na ìyàwó rẹ̀ tí ó jà sí òòrùn bọ́rọ̀ tó ń délé face me and face you òun àtàwọn ibò nájọ́ ń pín tọ́lẹ́ẹ̀tì nájọ́ ń pín bá rí pópẹ́ náà pa táwọn yẹn ń gbọ́ ariwo ẹgbàmí ẹgbàmí wọ́n wà fọ́ọ̀sì láti jálẹ̀kùn wọlé wá jálẹ̀kùn wọlé wọ́n bá tó ṣe pé bá sinmi àbí kankan lówọ́ àbí skẹ́ẹ̀tì ló ń bẹ́ńdì bra wọ́n bá dáadáa ìmílẹ̀ nìyà tó ṣe pé pátá nìkan ni ó mọ̀ bẹ lára ẹ̀ o possibility ó dẹ̀ tún wà pé pé ájíáyì náà tún bójú ẹni tó ń jáde nínú kọ́ńpáǹdì tó ṣe pé yóò bójú wọnú tọ́lẹ̀tì ni yóò bójú wọlé ìwẹ̀ ni fún ara ẹ̀ ló wá nà á lóbi pé kí ni ìtàwọn èèyàn ò rí látijọ́ ìtẹ́lẹ̀ wọ́n gbogbo fúnra rẹ̀ ló pè wọ́n wá sínú ilé ipò ẹwà wo ìyàwó mi ẹwà wo bí bra rẹ̀ ṣe rí ẹwà wo bí skẹ́ẹ̀tì rẹ̀ ṣe rí ẹwà wo bí gbáyà rẹ̀ ṣe rí so ló fi jẹ́ pé eléyìí nǹkan tó burú ni so anabiwa muhammad sallallahu alaihi wa lára ojúṣe tí ìyàwó yẹn ní lára ojúṣe tiẹ̀ tó jẹ́ ráìtì ìyàwó yẹn òun ni pé kí ó má bọ àfihàn ilé àfikún máa kó ma boycott àfi kí ni àfi ní ilé sọ muhammad sallallahu alaihi wa sallam oṣù eléyìí náà ẹbí ká mú lẹ́yọ kọ̀ọ̀kan àǹtùtà ìmà ìdáta ìta kó fún un ló ń jẹ nígbà tí wọ́n bá ti ń jẹ ìtí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ òun ni tí àwọn àtàjẹ ọkọ bá ti jẹun tán the next person tó kù nípa ọ̀rọ̀ jíjẹ nínú yìí òun ìyàwó wa jíjẹ mímu ìyàwó wa ó ju ti ìyá wa àti bàbá wa lọ ṣàmọ̀ pé ọ̀rọ̀ ìyá àti bàbá ó lágbára púpọ̀ tìyá tún lágbára ju ti bàbá lọ ṣùgbọ́n mọ́ lágbára tó nìyí tọ́bá ní tàlẹ́mi tó ṣe kí ó yẹ kí ẹ̀kọ́ kọ́ ṣe dáadáa sí jùlọ ìyàwó èèyàn ni nípa bíbọ́ ó ju ti ti ìyá lọ ọ̀nà tí ìyá lè fi ju ti ìyàwó lọ òun ni kó ṣe pé ìyá gangan àbí bàbá gangan ò ní ìyá òṣòkì kò ní láti lè bọ́ rẹ̀ bàbá ò ní láti lè bọ́ rẹ̀ ìwọ náà ló bá wọn méjèèjì ló tún fẹ́ bọ́ ìyàwó náà situation tí ó tí ìyá àti bàbá tó ti ju ìyàwó lọ ilé ṣùgbọ́n bàbá tó tán ìyá náà tó tán ìwọ ọmọ ó ṣe dáadáa tí wọn lọ́nà mi kò ṣe responsibility ẹ olùkó túnmọ̀ ọgbọ́ wọn kò ṣe responsibility ẹ olùkó túnmọ̀ aráṣọ fún wọn torí pàwọn ọ̀gá tó tán tó bá ń ṣe é òun ṣe tó dáa ni àwọn ọ̀nà míì tó lè ṣe dáadáa tó fi pọ́ jàǹtìrẹ tó jọ́nà èèyàn ṣùgbọ́n à ń sọ̀rọ̀ ń pa kí n róúnjẹ fóbi ni à ń sọ̀rọ̀ ń pa pé kí n raṣọ fóbi ni kò ń ṣe ọ̀ràn èèyàn lórí ọmọ láti ṣe àti tó ṣe fóbi ó bá ní lókù ìgbà yẹn ni ó jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ ṣùgbọ́n kíyàwó àti sọ fún wa kíyàwó rẹ̀ jẹ́ the richest woman

bákan náà ibi tí ó gbé ọ̀tọ̀ wá ni pé èèyàn fẹ́ nǹkan tó tún fẹ́ jù ó fẹ́ surplus kéṣù ọ̀tọ̀ èyí tá à ń sọ ni kọ́ ni pé èèyàn ń wá surplus ó ń wá luxury scholar ń sọ èyí tá à ń sọ ni tó jẹ́ ojúṣe ti tiẹ̀ gẹ́gẹ́ bí ọkọ lẹ́gbẹ́ pé ọkọ ní ò lójútì ìlú ọ̀nà ṣà ìlú ọ̀nà lówó náà owó tó ní ṣófin ó fi gba ìkankan ní ojúṣe tó yẹ kó ṣe fún ẹni ṣófin pa kankan ní ojúṣe tó yẹ kó ṣe fún ẹ ṣófin pa lára tí ò bá ti fi pa lára yìí kò ń ṣe ẹ̀tọ́ ẹ láti sọ pé lọ mú owó tó nínà tọ̀fìn ah, náà ronjẹ sílé tó ń gbàmọ́ gbogbo ẹ̀ka lẹ́nu gbogbo ni ojúṣe ẹni gbọ́gẹ́ bí n ta sọ ìyá ní bàbá ní kò ń ṣojúṣe rẹ pé kò ronjẹ fún ọ kò ń ṣojúṣe rẹ kó raṣọ fún wọn torí pàrọ̀ fún àwọn tó kẹ́ pẹ̀yàwó rẹ̀ ní ó ní kò ní ìwọ ni wàá bọ̀ ó kò ní ìwọ ni wàá raṣọ tó ṣe pé yóò wọ̀ bí márùf ní ìtò ṣe pé wà níwọ̀ntúnwọ̀nsì bákan náà ó provide accommodation tí ó gbé so olóyìí ó pàtàkì à ń tún tẹ ìmọ̀ ìwọ̀ntẹ̀ ìta bákan náà wà tẹ̀síwá ìwọ̀ntẹ̀ sẹ́ńtà wọ́n ráṣọ wọ̀ next person náà ni ìyàwó rẹ̀ next person ó ni ìyàwó rẹ̀ ṣe ó lè jẹ́ nǹkan tó pàtàkì náà agbègbè náà pàkọ̀tà ń sọ ìpé ká spend lórí ìyàwó wa nípa oúnjẹ ni nípa múmu nípa ibi tí ó gbé nípa aṣọ tí ó wọ̀ kí láà fi determine rẹ̀ bóòlù àṣẹ fẹ́ mọ̀ pé a ti ṣe tó fún ni bó la ṣe fẹ́ mọ̀ pé eléyìí tá ń ṣe yìí o ff la ti ń ṣe yìí o a ti ṣe tó jọ́ ọ̀nà ìyàlẹ́wà lórí àwọn àfà ẹnu kò lórí eléyìí àwọn kan sọ wípé ètí wàá ti mọ̀ wípé o ti náwó fún ìyàwó rẹ̀ bó ṣe kó ná fún o ní pé wàá wo condition ara ti tiẹ̀ dàtí bí ọ̀kankan fún rẹ̀ ṣe náwó fún rẹ̀ bó ṣe ń jẹun irú oúnjẹ tó ń jẹ exactly irú owó irú aṣọ tó ń wọ exactly irú ẹ̀ náà ni wàá máa ṣe kí wàá máa ṣe fún ìyàwó ẹ̀ nísìnyí ń wọ aṣọ tó pé tó bá wọ aṣọ tó rà wọ́n tẹ ọ̀kan ní ten thousand naira ọ̀pá ni wọ́n wọ̀ so tí a bá rà fóònù náà aṣọ ten thousand naira ọ̀pá ni wàá rà fún òun náà kò ṣe pé wà wá ra aṣọ 500 naira àbí 1000 naira ọ̀pá fún tí wọ́n dẹ̀ ń wọ aṣọ 10000 naira ọ̀pá tí o bá máa jẹun ní àwọn bọ̀kọ̀tọ́ nǹkan kan mọ́ra wọn olúwa jẹ́ wà wá àwọn ẹ̀dọ̀ ṣàkì nǹkan kan mọ́ra wọn gbogbo àwọn inú wa kójọ àwọn tínú ẹran mọ́ra wọn ṣùgbọ́n ìyàwó ní wà ní kí àwọn lọ́rọ̀ oṣù tó táwọn àtàmì ní ẹ̀ẹ̀ irú nǹkan tó ń jẹ irú tó ń wọ́ ẹ̀yìn gbàtọ́lọ́wọ́ bá ti gbàdúrà ẹ tó lè jẹ́rú yìí o ti wá ló fẹ́yàwó ń sí irú ẹ̀ náà ni wàá máa fúyàwó rẹ jẹ ìkanú àwọn àfáà wọ́n sọ eléyìí àdíká láwọn ìkanú àwọn àfáà wọ́n sọ orúkọ clẹ̀ ráàyè al-Imam Shafi'i rahimahullahu ta'ala lélẹ́yìí eléyìí tá a sọ yìí ó máa padà affect àwọn nǹkan míì tá padà discuss. nam alimadu malik bákan náà abu hanifa opinion titi wọn ni pé nípa máa wò òun ni condition ìyàwó nísìnyìgbà tí èèyàn kan tó fẹ́yàwó nísìn ó fẹ́ èèyàn kan tó ṣe pé òun àti bàbá àti ìyá rúùmù kan ni wọ́n manage bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rí tó ṣe pé tẹ́ bá wo bólókúkóló ti dàgbà yàrá kan àti bàbá àti ìyá àtọmọ bíi márùn-ún inú yàrá kan náà náà ń gbé ẹ́ ó wá fẹ́ ìgbà tí yóò wá fẹ́ ó jẹ́ bí irú ọmọ Dangote látòjúwe ló fẹ́ irú ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé bá ní ká àyí mọ́mú ṣáfì yìí ọmọ ẹ ti jẹun sókè gan àyẹ́lẹ́kọ̀ọ́ ìwọ àwọn oúnjẹ tí Dangote àfọmọ Dangote ń jẹ lòun ló mọ jẹ ìwọ aṣọ tó wọ̀ lòun ló mọ wọ̀ àìrẹ̀kọ́ orí nǹkan àgùn tó ń gùn lòun ló mọ gùn so wọ́n ti lift ọmọ yẹn ni wọ́n ti lift ẹ̀ sókè zoro àwọn yìí nígbà míì náà máa ń fojú kéré àwọn èèyàn ládùúgbò àwọn yàwó ká ẹgbẹ́ àjọ ń gbé yíba yìí tẹ́lẹ̀ ni òun ti gbọ́n sókè lọ́n tiẹ̀ ni Malik àtàbú hanifa wọ́n ní kọ̀ǹdíṣàn rẹ̀ la máa wò so nísìnyí ọmọ tó ń gbé yàrá kan pẹ̀lú àwọn òbí rẹ̀ tó bá fún ní two bedroom flat ní àbò ní self-contained náà tó ó ti assist àríwẹ̀ ẹ̀kọ́ ó ti jẹun sókè mẹ́jọ ẹ̀ so àwọn oúnjẹ tó ń jẹ náà tún increase ẹ̀ orí pé ó ti assist ẹ̀ so níra yìí Malik èyí wà òkè rẹ̀ eléyìí tá a sọ yìí náà ó sì máa padà affect àwọn nǹkan míì tá a discuss imam ahmed alayhi rahmatulahi jamiyan lọ́dọ̀ títí wọn wọ́n ní a ní láti ṣe combination ni àti àtàì láti wà ní níbi obìnrin yìí ni eléyìí lówó ó kè wọ́n tó lówó nìyí gbé ọmọbìnrin yìí sókè díẹ̀ gbé e sókè kó wà níwọ̀ntúnwọ̀nsì sórí ikú tá a bá wọ́n gbádùn tó ń gbádùn ní ewu náfàkọ̀ tó ń ṣe fún náfàkọ̀ yẹn náfàkọ̀ tó ju lẹ́bù rẹ̀ lọ ni at the same time kò tó lẹ́bù títí ẹ̀ mo rò pé ọ̀rọ̀ ìkẹ́ náà àwọn tó so eléyìí kálukú náà ní ọ̀nà tá a fi wò ó lápẹjú ọlọ́run bá subhanahu wa ta'ala ni liyunfik zo sáàtì ní sáàtì faman kudura alẹ́ rizqu falyunfik mimma ata Allah ọlọ́run bá lẹ́ni tá a bá gbà láyé kó ná nínú gbà láyé tá a bá ṣe fún ẹni tá a bá ṣe nǹkan ní díẹ̀ fún kó ná nínú tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá fún so nísìnyẹn ni olówó bíi Dangote yóò ṣe kìnnì yóò ná bíi Dangote náà fúyàwó àìbẹ́ẹ̀kọ́ eléyìí ò ní dèdè lẹ́bù rẹ̀ náà yóò fi accommodate ìyàwó àwọn apá kejì àwọn sọ wípé ìyàwó Abu Sufyan radiyallahu anhu ó lọ fún anábọ́wà Muhammad sallallahu alaihi wasallam ìyẹn قل يا رسول الله إلى تشعر مضى إن أبا سفيان رجل شحيح وفي رواية رجل مسيك قل إلى تشعر مضى أبو سفيان أعوني لا يكفيني من المال ما يكفيني ويكفي بنيه owó tó máa ń fún wa ká fi jẹun ká fi raṣọ nǹkan kan èyí tí ó tó mi àtàwọn ọmọ mi ni sanabuwa muhammad sallallahu alaihi wasallam para sọ fún wípé kùdí ní màlìhì máa yẹ kíkì ọ̀wọ̀ yẹ kìbànìkì nínú owó rẹ̀ in tó máa tó wọ àti àwọn ọmọ rẹ̀ jẹun tí ó tó ní wọṣọ so wọ́n níbẹ̀ yẹn hálù obìnrin yẹn ànábì fi ṣe kí ló fi ṣe ìdájọ́ so alimami ahmad àwọn combine méjèèjì papọ̀ okay iri ọkùnrin olówó eléyìí tálíkà ní tòótọ́ bọ̀jẹ́ kó jẹun tó kẹ́yìn bí ò bá na tó lẹ́bù tí ìwọ náà wà náà rí pé eléyìí òun ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà máa ń tí wọ́n máa sábà ń lò àyíbẹ̀ẹ́kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí sábà máa ń lò so ráàyè Imam Ahmad so ta ba kawai sai an tuce ima ha idan ta inta wa textuwa idan ta saita ha idan ta sabta agbára nìyẹ náà obìnrin tí ó fẹ́ sọ pé ọkọ òfóhun lẹ́tọ̀ òun èwo ló fi ṣe standard rẹ̀ náà ṣé láàyè ìmáàmù Malik ni ó ṣe standard yìí àbí láàyè ìmáàmù Ahmad àbírà ìmáàmù ṣáàfì òun lè ṣe standard ń bẹ́ náà kíláyé imam ahmad àwọn mí imam ahmad àwọn mí malik àwọn mí àtọ́kọ́ sí ní imam ṣáàfì fún ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin imam ṣáàfì yẹn ni ó fẹ́ mú ni náà kí ẹ̀ bá múra imam ṣáàfì yẹn ó máa pí àwọn obìnrin ṣùgbọ́n tó máa ń dá wàhálà alẹ́ sí wọn lọ́rùn gbà míì náà èyàn kan fẹ́yàwó ń sùn ó fẹ́ ọmọ kan ní ajégúnlẹ̀ ń bí báyìí àbí ní amùkòkò ń bí ní tí mo sọ bí ó fẹ́yàwó kan ìgbà tí ó fẹ́yàwó mi nìyí ó wá lọ fẹ́yàwó ní vi ṣẹ́wọ̀n pé tó bá lọ fẹ́yàwó ní vi bóyá lọ fẹ́ ọmọ tó ṣe wípé bàbá rẹ̀ jẹun sókè dáadáa so irú láìfù tí a fẹ́ líìfù kò fi ṣe gbéraga o wọlọlọ tanná wá ẹ̀ṣẹ̀ jẹ́lákùn lákàrà wọ́n ló lọ yàn kọ́ ní ibi tí àgbọ̀n ti ga pẹ̀lú àwọn ẹlòmí pé á ah, àwọn tí sàn kò ságbọ̀yé fún wọn ni pẹ̀lú pẹ̀lú ń sábà sí àní alẹ́ ìfẹ́ yẹ kó lè mánéjì arákẹ́ tí mo ń sùn yìí náà ibi kan lè máa ti bẹ̀rẹ̀ àá ah, ah, ṣébi tó ti wá sí yàrá kan ló ń sùn òun àtàwọn òbí rẹ̀ òun gan fún rẹ̀ dání rúùmù lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ló wá ní kí wà tẹ kẹjọ máa mánéjì rúùmù kan ìwọ gan fún rẹ̀ just òwà just rẹ̀ gbé mọ́tò lé lọ́wọ́ gan tó ń káàkiri tó ń gbà pocket money every, week pocket money rẹ̀ lọ́sẹ̀ kan olùwọ́n fi ń wọ́n sọ fún pé ọlá ẹ̀kọ́ sábẹ̀rẹ̀ máa ti sáàbì yẹn kò sábẹ̀rẹ̀ wọ́n gẹ́gẹ́ ló gbẹ́rẹ́ dáadáa ó <laughs> so irú yẹn nísìnyí bí ó ṣe tírìtì ẹ̀ kọ́ ní ó tírìtì tó wà ní common sense but títọ́ yẹn ní tó bá ti rí pé àwọn láti lè ní kọ́ọ̀pù ní òun náà tẹ́ láti jẹun sókè ní ọkọ̀ láńsọ pé kò tí ẹ̀ tún ṣe báyìí àdíkàtẹ̀ náà náà tún ní change lọ́wọ́ náà so ìyàwó yà máa wò títa dégbò máa wò pé àá lè irú mọ́tò tí ó ń gùn yẹn lèmi náà gbọ́dọ̀ gùn irú létò gbà fún yẹn ló gbọ́dọ̀ sókè ní ló gbọ́dọ̀ gbà fẹ́mi náà ló bá máa wá fún àti ó fatuwa lọ́yẹ̀ kò ṣe déédé ẹwù nǹkan tó ń ṣe ẹni yìí ẹwù tó ṣe facebook so problemu tó wà níbi kéèyàn múra yìí al-Imam Shafi'i òun lè léyìí torí pé yóò jẹ́ kí obìnrin yẹn ní kóbìnrin fi ọkọ òun ò tọ́jú òun kò ṣe ní tó yẹ kó ṣe wọ́n rà sá bá ní ká tó ti ń bọ̀ wá ọkọ ṣe kọjá nǹkan tó ṣe pé ó jẹ́ lẹ́bù rẹ̀ fún un so ló jẹ́ pé wallahu alam èyí tó correct jùlọ wallahu alam onírà imam ahmad yẹn èyí tó correct jù tábà sọ pé àmúra yìí imam malik abu hanifa tàbá múra yìí imam ahmad yẹn ni yóò balance situation díẹ̀ obìnrin tó bá dẹ̀ rírú nǹkan bẹ́ẹ̀ lára ọkọ rẹ̀ ní pàtàkì lọ́tọ́kọ bá jẹ́ni tó níyàwó méjì yóò mọ bí ó ṣe ní àmúmára nǹkan yóò ma bi ló ṣe ní àmúmára kan afáàrù kan àbí hadithi kan bẹ ní inú mọ́tọ̀ imam malik tí kanú àwọn sàárì anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó fẹ́ obìnrin kan obìnrin tí ó fẹ́ yìí wọ́n ti jọ wapọ̀ ṣùgbọ́n gbà tó yá ni ó di wípé padà pé ọmọbìnrin ìyẹn wà ṣùgbọ́n èyí tó ń ṣe fún yìí tó wà yọ̀ǹgà ẹni kò ṣe fún yìí tó ti wà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ nípa kí ni afárá ìyẹn favoritism sọ̀tọ̀ ń yẹn wọ́n ń wò wípé ló àfi kó ṣerú nǹkan tó ń ṣe fún yẹn fóun náà so tí ò bá ti ní ṣe kó dìbọ́sò ìyẹn bá dìbọ́sẹ̀ kó tó rí kó parí ìdá rẹ̀ ó gbà padà wọ́n tún kọ̀ntínú rẹ̀ obìnrin tún rèjì sí láti nìgéyìí kó lórí parí ìdá rẹ̀ ó tún gbà padà ó wá ní ṣe wọ̀n pẹ́ ọ̀kan ló kù báyìí ṣé fara mọ́ bá ṣe ń bá lọ yìí àbí kí n divorce ẹlẹ́lẹ́kẹ̀ẹ́ ó kọ̀ntínú pẹ̀ kí n divorce obìnrin náà wá bá rẹ̀ sọ̀rọ̀ pé a ah, òun ó òun farama mọ́ ilé torí pé ìgbà míì a ní láti wà considered reality nígbà míì káfíèsì reality ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àbọ̀pọ̀lọpọ̀ obìnrin ní à ń reality nígbà míì ọ̀nà méjì ló wà ó àwọn ṣèkọ̀ọ́ tún máa bára sọ̀rọ̀ nígbà tó máa ń sọ̀rọ̀ pẹ̀lú tó níyàwó méjì kéèyàn ní ìfẹ́ obìnrin ó lè má dọ́gba nígbà míì kò tiẹ̀ kì í dọ́gba ní gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ bá subhana wa ta'ala jẹ́ obìnrin bá wọ́n fa wàhálà pẹ̀lú nǹkan míì tí ó yẹ kó fa wàhálà lórí tó ń pè ní ẹ̀tọ́ òun yóò padà ní problem so agbègbè yìí kí agbọ̀yé so ilé tá a ó jẹ́ èyí tí ó bá mú fẹ́ni yẹn a lè jẹ́ kó jẹun sókè náà eléyìí nǹkan tó dání ta bá ní agbára àti ṣe náà yìí tàn sọ èyí tí olówó bá fẹ́ olówó kò sí problem àmì èyí náà lọ́jọ́ ní àìrẹ́kọ̀ tí tálíkà wá fẹ́ tálíkà kò sí problem àmì èyí náà ni wọ́n jọ ní ṣùgbọ́n bí tí problem wà òun ni pé tálíkà lọ fẹ́ olówó bí obìnrin ló lówó jẹ́ tálíkà àbí ọkùnrin ló lówó obìnrin jẹ́ tálíkà èyí tí yíṣu wá nìyẹn torí pé obìnrin ní ó lè lówó ní kókàwó pé òun ṣàfẹ́ lọ́kọ òun ò nídìí owó rẹ̀ òun fẹ́ kó náwó léwu lórí yóò dẹ̀ sọ fún ọkùnrin yẹn pé mo fẹ́ kó fẹ́ ni gbogbo tó jẹ́ responsibility gbàgbé ń pa máa ma ṣe gbogbo everything ní ìgbà yìí sí òun ló ṣe ìskọ́ọ̀tù tó jẹ́ kí ni hákù rẹ̀ òun ló drop rẹ̀ ṣùgbọ́n kọkùnrin sọ pé ẹ mo fẹ́ fẹ́ ṣùgbọ́n èmi kọ́ máa gbalé o èmi kọ́ máa ń on staff responsibility nìyẹn ṣé obìnrin tó ní ẹ̀tọ́ yẹn yìí ó ṣe ìskọ́ọ̀tù tó ń jẹ́ kí hákù rẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ ìjọba bá dẹ̀ wò pé bí ìfẹ́ ṣe mọ́ kò ṣe mọ́ náà ló sọ ẹ́ so tó túmọ̀ sí pé nǹkan ẹ lè lead sí kí ni end of the marriage torí pé òun ló ní nǹkan yẹn ó rẹ̀ wò pé òun ò fẹ́ ṣe é so eléyìí ó jẹ́ side kan sọlọ́ ọ̀bọ̀ subhanahu wa ta'ala ní الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم فالصالحات قانتات حافظات للغيب ká lọ síwájú obìnrin gidi kọ̀ọ̀nìtàtún òun lóbìnrin tí máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kọ̀ọ̀nìtàtún òun lóbìnrin tí máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba àwọn nǹkan tọ́nà ọba ṣe lọ́rọ̀ èèyàn yóò ṣe nítorí ọba ní kó jìnà sí yóò jìnà sí then ó mọ ipò tí ìgbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó describe wo àwọn obìnrin ànábì sallallahu alaihi wasallam ó ní ittaqullaha fi nisa istawsu bin nisa'i khairan ẹ̀pá ọlọ́run ọba lára àwọn obìnrin ẹgbà wà tí àti mo fẹ́ sọ fún yín pa àwọn obìnrin ànábì Awani, túra ni singular rẹ̀ ni àníyà ìtumọ̀ àníyà òun ni àfíra ẹrú obìnrin ni ẹrú ni wọ́n jẹ́ lọ́dọ̀rin torípọ́lọ́ bá sọ pé kí ar-rijalu qawwamuna 'ala an-nisaa amọ̀tẹ́ni tó bá ní ẹrú ni òun yóò ṣe kí yóò control rẹ̀ ṣùgbọ́n náà bí wọ́n fẹ́ káwọn ọkùnrin ṣì nǹkan yẹn lò ló ní kápáyọ̀ ọlọ́wọ́n bá lára wọn ni so obìnrin yóò máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu nígbà tí obìnrin bá ti tirẹ̀ síbi wípé pátánà lòun àti bí ẹni páwọn ọjọ́ ni lóyún ọkọ òní ti sọ gbólóhùn kan ó ti sọ méjì irú obìnrin yóò fẹ́ gbé nílé ọkọ ni tọkọ bá ní báyìí ni kò ṣẹlẹ̀ nulé anírárá kò sí nǹkan tó jọ báyìí ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ apákan kóbìnrin yóò òun náà òun tún ní pé kí ni kò ń ṣe obìnrin dáadáa obìnrin dáadáa ó gbọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ nílẹ̀ níwájú ọkọ ó gbọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ nílẹ̀ níwájú ọkọ rẹ̀ obìnrin dáadáa nìyẹn olùdókè anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní walakum alayhinna alla yu'tina furushakum ahadan ibi tán gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ yín dé. kò tọ́ fún wọn ó rán lọ́dọ̀ wọn kán mẹ́yìn ẹ̀kan tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sí kán mú wá sínú ilé yìí obìnrin náà ní ọ̀rẹ́ mi ní ah, ilé fọ̀rẹ́ mi lẹ́ ó máa wá mi léyìn ni kò sí nǹkan tó ọkọ wo ọ̀rẹ́ ihe ò kí ṣe obìnrin tó jẹ́ ha obìnrin gidi yóò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu àwọn àfáà máa ń sọ wọ́n ní kódà kó ṣe pé kí ni tí ọkùnrin yẹn bá ní genuism tó lóun ò fẹ́ rí àbúrò obìnrin rẹ̀ in fact nígbà ní ìyá rẹ̀ òun ò fẹ́ rí inú ilé yìí tó bá ní genuism kó má mú ìyá rẹ̀ wọnú ilé kó má mú àbúrò rẹ̀ rẹ̀ ìyá ní òun ni máa bá tọmọ rẹ̀ jẹ́ ní ọkọ ọmọ ń bẹ ní ọkọ yóò lọ wá bíbí tiẹ̀ bó bá ìdí rẹ̀ báyìí yóò máa kí nǹkan kí nǹkan sí ọmọ rẹ̀ yóò máa kí ọkọ náà bá bẹ ọmọ náà bá parí ìgbádùn tí nínú ilé tí ẹ ń rí ó ti fẹ́ bàjẹ́ fún wá gẹ́ẹ̀sì pé nǹkan tó ń ṣẹlẹ̀ pé ìyá ìlú ń kó ìyàwó gidi ní ẹ̀ ó ti wá gẹ́ẹ̀tì tí wàhálà wa ní àmì ìfẹ́ rí ìyá ìnú ilé àwọn afáà ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé ó ní pọ́ǹtì bákan náà anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní wàlá yutina eh, furushakum ahadan takrauna ẹni tẹ́ bá ní kó ìrẹ́ fún kò gbọ́dọ̀ ṣe kí ni wọn gbọ́dọ̀ jẹ́ kí ó wọlé tó bá ṣe wípé ìmọ̀ lọ fíjìtì àwọn èèyàn ìpìlẹ̀ ní pé ráìtì ọmọbìnrin yìí ni pé lè àwọn fámìlì rẹ̀ ni ọkùnrin oníwò ní ráìtì láti lè prevent ẹ̀ kó visit àwọn fámìlì rẹ̀ àyàfi tó bá ṣe pé ìṣẹ́ lọ́wọ́ bá ń bẹ́ bí nǹkan yẹn lókù tí ò bá ṣe ìṣẹ́ lọ́wọ́ bá ń bẹ́ kò ní ráìtì láti sọ pé kó lọ bẹ̀ ìyá rẹ̀ wò kò ní láti sọ pé kó lọ bẹ̀ bàbá rẹ̀ wò kò ní láti sọ pé kó lọ bẹ̀ àbúrò rẹ̀ wò ṣùgbọ́n tó wáyé pé àwọn ẹ̀ máa ti sí ibi ìṣẹ́ lọ́wọ́ then ó ní right láti sọ fún pé ó ní right láti sọ ipé kí kí ó má lọ ní ọ̀pọ̀lá ó láti sọ pé kó má lọ so anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ọ̀bá ní ó ń sọ fún pé fasọ́lì hàtù ní táàtù حافظات للغيب àwọn tẹ́tọ́bìnrin tí gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu àwọn obìnrin dáadáa àwọn olóbìnrin dáadáa bákan náà obìnrin tí máa pa kọ̀kọ́ ọkọ rẹ̀ mọ́ tọ́kọ̀ bá sí lé kò ní sọ lódílé èkúté tó ṣe pé oríṣiríṣi àwọn èèyàn ló máa mú wá kó máa ṣe ìsìnà nítorí pọ́kọ̀ òsínlé kó máa nílé gbèrègbè hafizatu min ghayri ma hafizallah so eléyìí sọ fún wa in tó jẹ́ ojúṣe obìnrin sí ọkùnrin ni àtọ́ ìmọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ àwọn afá sọ wípé ṣọ́rọ̀ èèyàn ní fún obìnrin láti dáná fún ọkọ rẹ̀ ṣọ́rọ̀ èèyàn ní fún obìnrin láti fọ aṣọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn míì ní kò kìí ṣe ọ̀ràn èèyàn fún nípìnlẹ̀ láti ṣe àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ara wọn àfọ́ àtẹ́ ní àwọn nǹkan wọ̀nyí ní àádá padà sí kí ni orf àṣà ṣe nínú custom ṣe obìnrin ṣáwọn náà máa ń fọṣọ ṣáwọn náà máa ń dáná tó ọ̀pọ̀ àwọn náà ń fọṣọ náà ń dáná nìyí ojúṣe rẹ̀ ni tí ò bá ti ń ṣàwọn náà ń ṣe é kò ń ṣe ojúṣe rẹ̀ tí wọ́n láàdá padà sí culture láti lè fi mọ̀ ojúṣe rẹ̀ ni àbí kò kí ń ṣe ojúṣe rẹ̀ ẹ bá rẹ̀ wo ìtàn àwọn ẹni ìṣíwájú a rí pé Fatima máa ń lọta ni ọwọ́ rẹ̀ ń so ó wá bèèrè lọ bàbá ìpé ọba òun fún un lẹ́rú ìyàwó rẹ̀ ó ma bá rú kí ní koríko tí ẹran tí wọn ó jẹ láti nǹkan bí 3 miles ni ó ti rú wá sí Madina ìjọ kan nígbà Muhammad sallallahu alaihi ó pàdé ẹ̀ lẹ́yìn ó fẹ́ fún ní ráìdì ó lóun wá rántí ọkọ̀ òun wá ìtànàmì sọ̀lá àtàlám fún injection ṣùgbọ́n kò gùn gbà tó wá délé wá ń narẹ́tì fún ọkọ rẹ̀ ọkọ wa ni àti máa ń jo ṣé wà níbi ìmọ̀ àti máa jo orí sọkálẹ̀ nù fáwọn obìnrin ìṣáájú wọn ń ṣiṣẹ́ fún ọkọ wọn ń ṣiṣẹ́ ilé torí pé àwọn fẹ́mínísì nísìnyí wọn fẹ́kọ́bìnrin ṣiṣẹ́ ilé wọn ẹlòmíà wá ní àwọn àfáà kan ti sọ wípé obìnrin ọjọ́ kan yẹn ní kankan ju pé kó kàn fẹ́rẹ̀ ilẹ̀ kó bá láṣepọ̀ so ta ni ó dáná ta ni ó ṣe léyìí kò sí tó kan pẹ̀lú yẹn sheikh zainun torí rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ lórí eléyìí tó pọ̀ sheikh al-albani alayhi rahmatullah wọ́n mú wá nínú tíráwọ̀ tí a mọ̀ sí adabu ziva ipa wípé ìgbàkẹ́sì ńlá bọkùnrin lọ́rùn tí kò gbọ́rọ̀ náwó fún ẹ ló ń jẹ ibi tó sùn àti ilé pàtí ẹ̀ kí ni wọ́n fẹ́ fi compensate ẹ̀ òun náà ni ó tún dáná òun ni ó ṣe gbogbo eléyìí yóò kọ̀ mọ́ lọ léèwé ní ó ṣe gbogbo àwọn nǹkan yòókù ìwọ́n náà jẹ́ ti tiẹ̀ ń bẹ̀ sọ á rí pé tá a bá wò àwọn àpá àtàn sọ wípé ojúṣe rẹ̀ ní kó ṣe àwọn nǹkan mi tó jẹ́ṣẹ́ lé wọ́n ní pọ́ìntì àbíká láwọn tó sọ wípé wọ́n ní ká ní àwò culture láti lè fi sọ eléyìí bákan náà lára nǹkan tó jẹ́ òní pé tó jẹ́ ojúṣe rẹ̀ òní pé kó jẹ́ kí ọkọ máa bá òun láṣepọ̀ nígbà tó bá wu ọkọ láti bá a láṣepọ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ayuma imurati da a azaijuha ila firashi fa'abat láàánẹ́ alìmọ̀láìka hátà tó sì ha ẹni obìnrin tí ọkọ rẹ̀ bá pè fún fẹ́ bá láṣepọ̀ tó wá kọ̀ láì ní ẹni justifiable reason àwọn mọ̀láìka ò mọ̀ ṣẹ́bi lé ní kí lè mọ́ tó bá ṣe pé òru òru nǹkan ẹ̀rọ ṣẹlẹ̀ náà eléyìí tá a sọ nípa ipe kí obìnrin kó tẹ́rẹ̀ ẹlẹ̀ fún ọkọ nígbà tó bá fẹ́ bá láṣepọ̀ tó bá ṣe pé obìnrin ló wù pé kí ọkọ báwọn láṣepọ̀ ńkọ́ bóòní títí ẹ̀ anytime tó bá para tiẹ̀ náà tó bá wà lọ́nà lòun náà lè pe ọkọ àbí títí ò rí bẹ́ẹ̀ náà eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn àfà wọn á ní tó jọ̀ràn èèyàn lọ́kùnrin yẹn lórí onígbogbo obìnrin yẹn láṣepọ̀ lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́rin ọ̀ràn èèyàn ní fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wò pé rárá bí ara ẹ̀ bá ṣe ń béèrè fún tóun dẹ̀ ní ìkápá àti ṣe that is ara obìnrin yẹn ń béèrè fún ọkọ náà dẹ̀ ṣe kí ni ó ní ìkápá àti ṣe bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni fún ọkùnrin yẹn láti ṣe na obìnrin tó ṣe wípé ara ti ń béèrè fún but ọkọ ò ní sexual ability tó bóò ní ó ṣe ṣe lára wọn kan tí máa padà ń fa problem nìyẹn tó ṣe pé àsìkò ó lè mọ́ gbà wá láti tọ́ọ̀ṣì bẹ̀yẹ yìí àmọ́ ti tọkùnrin wípé òun nìyí ó lágbára àti ṣe ṣùgbọ́n obìnrin ò lágbára tó bẹ́ẹ̀ kò ṣe kó fi ṣe kàkọ́ kò lágbára rẹ̀ kí ni solution fọ́kùnrin yẹn òun lọ fẹ́yàwó kejì tí kejì ò bá tó yóò fẹ́ lẹ́ẹ̀kẹta tí kẹta ò bá tó yóò fẹ́ lẹ́ẹ̀kẹrin bóò wá ní títóbìnrin bóò lòun ó ṣe ṣe tiẹ̀ ṣóbìnrin náà lè sọ wípé òun fẹ́ kọ́kọ́ nítorí ẹni tí ò bá rọ́gbọ́ dá sí èyí tí èṣe zìnà nìyí ó lè kọ́ ọkọ ó lè bèrè fún kúrò tí ò bá rọ́gbọ́ dá sí èyí tí èṣe zìnà nìyí ìyẹn ní ṣókí so àwọn nǹkan wọ̀nyí ni a ní láti understand rẹ̀ ọkọ gbọ́dọ̀ ṣe àwọn ojúṣe rẹ̀ kí àwọn náà kò ṣe ojúṣe rẹ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ní idha sallati al-mar'atu

in ayi abwabiha sha'at ọmọ àjẹ́nà ni ó jẹ yóò wà àjẹ́nà tó ẹni ọ̀gígé sí so àmọ́yé obìnrin tó wá ní ìsìn nǹkan tó pọ̀ ní ládàndé eléyìí àmọ́yé obìnrin tó ní ìsìn tó pọ̀ ní ládàndé eléyìí arábìnrin kan Muhammad sallallahu alaihi wasallam lọ rẹ̀ pé à ṣé ó lọ́kọ illa ma gbogbo tí n bá lè ṣe fún un ni màá ṣe n tó bá mi ṣe màá ṣe àti n tó bá ju agbára mi lọ Ànábì sallallahu alaihi wasallam ní unzuru ilayhi máa wọ ọkọ rẹ fa innahu jannatuki wa naruki iná rẹ àtàlùjẹ́nà rẹ nìyẹn o èmi tí nǹkan yẹn tó lè dé yìí so obìnrin ó lè ṣorí ibú nítorí ọkọ bẹ́ẹ̀ lọkùnrin náà lè ṣorí ibú nítorí nípasẹ̀ ìyàwó rẹ̀ tí ó bá ṣe nítorí ẹ̀kọ́ ṣe lójúṣe bákan náà tó ṣe pé tí ó bá ààyẹ kó ṣe náà ó fílẹ̀ kò ṣe so ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ṣùgbọ́n ní ìparí wọn ló kù bí ìṣẹ́jú mẹ́wàá àwọn kan ní ń bẹ tó ṣe wípé ó jẹ́ ẹ̀tọ́ tí ó yẹ kí obìnrin gbà tó yẹ kó gbà gẹ́gẹ́ bí àwọn kàtà kàkalẹ̀ àbí ẹ̀tọ́ tó yẹ kí ọkùnrin gbà gẹ́gẹ́ bí àwọn kàtà kàkalẹ̀ yìí ṣùgbọ́n nǹkan lè má máa lọ bẹ́ẹ̀ mọ́ nísìn irú obìnrin tó ṣe wípé ọkọ rẹ̀ ó ń fún lówó ó ń fún lóúnjẹ ó ń ṣe gbogbo àwọn nǹkan tí ó ń ṣe fún yẹn ní gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ti yẹ ọkùnrin yẹn wá lọ orí pé nǹkan lọ change situation change fún ọkùnrin yẹn ló lẹ́bù pé kí kò tiẹ̀ lè provide fún ọmọbìnrin yìí mọ́ nǹkan change fún ọkùnrin yìí kò lè provide mọ́ nítorí ojúṣe rẹ̀ yẹn tó jẹ́ ẹ̀tọ́ ọmọbìnrin yẹn ni ẹ̀tọ́ ni ò wá mọ́ àbáwọn mi ò wá ń bẹ̀ mọ́ kí ni ó ṣẹlẹ̀ irú ọmọbìnrin bẹ́ẹ̀ ṣó ní sọ pé òun fẹ́ opt out of the marriage òun ò ṣe mọ́ nítorí kí ni à ah, tó ń jẹ òye ọmọ nítorí kí ni kò sí ilé wọn ti lé wa kúrò nílé àríbi tá a wọn ṣó lè sọ pé òun fẹ́ opt out kúrò bí marriage yẹn òfin ẹ̀sìn ni pé ó ní rẹ́ẹ̀tì àti opt out. ní di marriage yẹn ẹgbọ́n mi dáadáa òfin ẹ̀sìn òun ni pé kí ni ó ní right àti opt out kúrò ní marriage yẹn torí pé tó jẹ́ ojúṣe ọkọ ọkọ ò rí iṣẹ́ mọ́ àwọn nǹkan tó jẹ́ ojúṣe rẹ̀ àwọn míì bẹ́ẹ̀ bí a kò rí iṣẹ́ obìnrin ní rẹ̀ kan sọ pé kó release kó kì tó bá kì ni kò jẹ̀bi níwájú ọlọ́run bẹ́ẹ̀ náà ni tá a bá lọ sọ́dọ̀ ọkùnrin àwọn nǹkan tó ojúṣe obìnrin tóbìnrin yẹn ò bá rí iṣẹ́ mọ́ àbí kò ráwọn kan ṣe ń bẹ̀ mọ́ lè opt out kúrò ń bi yẹn pẹ̀lú pé ni kó tọ̀lákọ̀ àwọn obìnrin yẹn bẹ́ẹ̀ ni ó lè tọ̀lákọ̀ rẹ̀ nítorí ẹ̀ à ń sọ òfin ni ó là ń sọ ó lè tọ̀lákọ̀ nítorí ẹ̀ ṣùgbọ́n wa ipe ká ṣe ni ká ṣe sùúrù pẹ̀lú ra wa ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa ibi tí ọ̀pọ̀lọpọ̀ marriages ti ma ń collapse ni náà ó ní right àti sọ pé òun ò ṣe mọ́ kó sì kì fún olówó ó ní right láti tọ̀ lákọ rẹ̀ torí pé kí ni kò rí ẹ̀tọ́ rẹ̀ gbà mọ́ lọ́dọ̀ obìnrin yẹn so pe oun o se ma ko si ki fun olowo o ni lati lati to lako re tori pe ki ni ko ri eto re gba mo lodo obinrin yen so olooba subhanahu wa ta'ala ni wẹ̀yìn ìmúratún khafat min ba'liha nushuzan aw iradan فلا جناح عليهما wa sulhu بينهما wa والصلح خير وحضرت الأنفس الشهر ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní tí obìnrin ìkan tó bá di tó ń observe lára ọkọ rẹ̀ ipe ọkọ òun ò fẹ́ máa wá sọ́dọ̀ òun mọ́ lápèjúwe ọkọ òun ò fẹ́ kọ ọ̀rọ̀ òun kú mọ́ ọkọ òun ò gbà tòun mọ́ ọkọ ń sá fún òun avoid òun ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní fala juna alayhima an yusliha baynahuma sulhan kò sẹ́ṣẹ̀ káwọn méjèèjì kan gbìyànjú àti ṣe àtúnṣe láàrin ara wọn tàbá tí ń sọ̀rọ̀ ń pa sulhu compromise ti ń wọ ó ti ń wọlé bọ̀ wá ó ti rí sí compromise ó ti ń wọlé bọ̀ wá obìnrin tó mọ̀ pé àwọn nǹkan tó yẹ kóun fún ọkùnrin ní ẹ̀tọ́ rẹ̀ tójú ojúṣe òun ò ráwọn kan ṣe pé mọ́ bí ìgbà tí èèyàn rajà lọ́wọ́ èèyàn tó ṣe pé ọjà yẹn ò lọ bó ṣe lọ mọ́ bó ṣe kó lọ ni ṣe ọ̀tẹ́ni rajà lè sọ pé kí ni mi ìràmọ́ ẹ̀yìn tẹ́ṣẹ́ fún ìyàn kan nítorí wọ́n bá ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ yín dáadáa ọlọ́pẹ́ sọ ni ẹ̀rí pé kò ṣe òṣìṣẹ́ yẹn dáadáa mọ́ nì tí a fẹ́ ẹlẹ́ opt kúrò mẹ́ àríwẹ̀kọ́ kẹgbẹ́ fún kọ́sítọ́mà mi so situation tó wà lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ láyà ó lé wa ta'ala ni kò sí tó burú kò ń ṣẹ̀ṣẹ̀ káà méjì kan ṣe àtúnṣe láàárín ara wọn ọ̀nà tápùṣe yóò fi wá òní pé yóò compromise àwọn certain things àwọn ẹ̀kọ́ tóun náà máa ń gbà lọ́dọ̀ ọkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní yóò try láti release àwọn kan yóò ṣe kí ni yóò pọ̀ gbọ́ àwọn kan torí pòun náà ti pòun ò lè match nǹkan yẹn in tí ọkọ ń ṣe fún ọtẹ́lísì ó ti pọ̀ ju tóun ṣe fún ọkọ lọ nǹkan yóò match ara wọn ọlọ́run bá ní fọláṣùnà àlẹ́yìn àyùsùlẹ̀ àbẹ̀yìn náà wọ́n sọ́lá sọ́lá ni wọ́n sọ́lá wà ó fìdíra ti àǹfùsù ṣó ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀mí ẹ̀mí láwọn ẹ̀mí láwọn ẹ̀mí ò kì í fẹ́ fi ráìtì ẹlẹ́ irú obìnrin yẹn nísìn yóò sì fẹ́ gba àwọn nǹkan tó ń gbà yóò fẹ́ gbà pé wàrà òun náà ti ní àwọn nǹkan kan tí ó lè bí ó ti gbọ́ ó ti dàgbà ọkọ ò lè enjoy ẹ̀mọ́ bíi tẹ́lẹ̀ bóyá nǹkan kan ṣe láhùn tọ́pọ̀ òfin lè enjoy ẹ̀mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ò ṣe táà ti compromise ó fẹ́ máa gba ẹ̀tọ́ rẹ̀ pé lọ ọlọ́wọ́ bá ní fàlẹ́sà àlìmájúnáhùn kò sí ẹ̀ṣẹ̀ fáwọn méjèèjì ní ẹ̀yìn òsìn abẹ́yìn náà umar sulhan wọ́n sulhu khair wọ́n àwọn obìnrin tó ṣe é tẹ̀yìn ọkọ ẹ̀rí wípé wọn àfẹ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ̀rí pé kí wọ́n fẹ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu ṣáàpá sọ kóbìnrin gbọ́dọ̀ jẹ́ni tí ó respect ọkọ rẹ̀ kó mú rẹ̀ wálẹ̀ wájú ọkọ rẹ̀ ọlọ́ba ní fàyíṣù húnna ẹ̀ṣì wá àti fún wọn ẹran wọn létí òfin ọlọ́wọ́ bá bákan náà wàjúrò húnna fi mọ̀ bọ́ọ̀jọ́ tó bá di pé wọn àgbà lẹ́yìn wá àti ẹ̀bẹ̀ ẹ̀kọ́ tí wọn nínú ilé gẹ́gẹ́ ẹ̀nà wọn ṣùgbọ́n nínà tẹ́ máa nà wọn anábì ṣàlàyé rẹ̀ níbi hadithi tí a kàlẹ́ kan anábì sọlá pé wà ní fàájúná tán bá mú èèyàn tí ó yẹ kán mú wá sílé yín tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ tán bá mú wá sílé yín fọ́dúrìbù húnnà dọ́rọ̀bà gẹ́rẹ́ mu bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀nà wọn nínà tí ó ní dọ́gbẹ́ sí wọn lára ẹ̀nà wọn nínà tó ṣe pé kò ní fi máàkì sí wọn lára ní so obìnrin tó ṣe pé ní nṣúùs olóbìnrin tó ṣe pé ó máa ń takò àṣẹ ọkọ tọkọ ní báyìí ni irọ́ ni obìnrin tó nínú ṣúùzù lóbìnrin tó ṣe rí pé òun fẹ́ kọ́kọ́ súnmọ́ tó bá lẹ́tí gómìnrin nínú ṣúùzù ní tó ń ṣe ìgbẹ́rùgbọ́n rí tí ó fẹ́ ṣàwọn kankan fún ọkọ ọkọ náà ní right àti withdraw àwọn tó ń ṣe fún ní kíní ní ojúṣe títí ẹ̀ torí pé in tó ń ṣe yìí ní nǹkan mílò náà ṣe kí ó fi ń gbà padà sóbìnrin tí ò ṣojúṣe rẹ̀ fọ́kọ kò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ ọkọ náà lè wùdú àwọn nǹkan tó náà ń ṣe fún gẹ́gẹ́ bí ojúṣe títí ẹ̀ tó jẹ́ ráìtì ẹ̀ sọlọ́mọba subhanahu wa ta'ala ó sọ yẹn torí control situation but obìnrin ní àwọn mi lè ju agbára tiẹ̀ lọ ni pé kó sìkì fún kúlíwù nígbà tí ó bá rí ẹ̀tọ́ rẹ̀ ni kò fulfill àwọn ojú ráìtì wọn kò fóun láwọn ráìtì wọn ṣùgbọ́n ní tó ṣe pé nǹkan mi ń bẹ tó ju agbára ẹ lọ bóyá obìnrin yìí sí bóyá ó ti dìgbò òǹdògbò àbí kankan ní ìṣẹ̀lẹ̀ sí abọ́kùnrin náà lórí pọ́tálíkà tí ò lè ṣàwọn ojúṣe wọ́n lè compromise àwọn kankan abọ́kùnrin náà ní ìwà rẹ̀ ò dá tó kù díẹ̀ káàtó obìnrin ẹ̀ lè compromise abóbìnrin ló kù díẹ̀ káàtó náà ìwà rẹ̀ ò dá ẹ̀sìn káwọn kata mention ìní nǹkan tó ju agbára wọn lọ ṣùgbọ́n nǹkan yẹn ni ó ti kó bá ráìtì ọkùnrin yẹn ni ó dẹ̀ ju agbára obìnrin yẹn lọ bí obìnrin tó yẹ pé àrùn kan ṣe ń sìn àbí ó ti kó dógó ọkùnrin ò dẹ̀ rẹ́tọ̀ tó yẹ kó rí gbà mọ́ bó la ṣe fẹ́ ṣe yìí ṣó lè sọ pé wò fẹ́ mọ́ nítorí ẹ ó lè ló wò fẹ́ mọ́ nítorí òfin ẹ̀sìn là ń sọ nítorí wà pàmísìbù là ń sọ ṣùgbọ́n ẹ̀sìn advice pé kí ni kò ṣe sulhu that is kó consider wọn kankan kó ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ ni tó bìnrin báyẹ̀ pé àfọwọ́fà nítorí pé òun ló máa ń mà máa ṣàwọn kan ní tó fi ń takọ àṣẹ ọkùnrin alákùnrin ẹ lè ṣe kíni ó lè kọ́lẹ̀ ṣùgbọ́n bàmí ọkùnrin yóò wu àwọn nǹkan ní ìlú akó wu àwọn ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ló ń kọbìnrin ilẹ̀ ní ìsìn àwọn ọmọ yóò jìyà kó wu àwọn nǹkan mí ẹ̀nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pé kíni la yafraqu mu'minun mu'minatan in kariha minha khulqan radiya minha akhara náà kúlùkọ́n àkàrà dàtí tí ọkùnrin tó bá fi lè rí ìkẹ́kẹ́ tó kó yàrá ìyàwó rẹ̀ lápèjúwe kọ́mọ̀tòrí yẹn kọ̀ndẹ́mù ẹ̀ pátápátá ni àwọn kan nínú ẹgbẹ́ tó ṣe pé yóò rí láǹfààní dárẹ̀ anẹ́mísọ̀lá àtàmṣe kí ó advice mo rò pé the same thing náà fún ọkùnrin tábà lọ wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ní marriages wọn ní ó máa ń láti torí wípé àwọn òdúró ti ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ojúṣe èmi ni wọ́n dúró ti bẹ́ẹ̀ pọ̀lọpọ̀lọpọ̀ àwọn bàbá wa míì náà ni ojúṣe wọn ni wọ́n ń wò wọ́n wo ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi torí pé tá a bá dúró ti ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ìjọ tí o ò bá rí ẹ̀tọ́ ẹnì kejì rẹ fún mi òtẹ̀lí tó bá lóun fẹ́ kó ẹ lẹ̀ ò ní ráìtì tó bá lóun fẹ́ síkì fún kúlù tó bá ṣe kóbìnrin òun náà ní ráìtì ẹ̀ ṣùgbọ́n tá a bá ń wojúṣe ní ojúṣe ní tá ń ṣojúṣe wa lọ obìnrin ṣojúṣe rẹ̀ ọkùnrin náà ṣojúṣe rẹ̀ àárí manage bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa náà ṣe rí manage ni sọ ni wọ́n àwọn ẹni pé àbáwọn ìyá yẹn gọ́ wọ́n gọ́ ó láwọn nǹkan tí wọ́n ń wò wọ́n ń wo tàwọn ọmọ wọ́n ń wo nǹkan oríṣiríṣi ẹlòmíràn kó bí àwọn bàbá yẹn gọ́ wọ́n gọ́ àwọn náà ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn Muhammad sallallahu alaihi wa sallam ó tún fún àwọn ọkùnrin ní advice ó ní ìnàlmọ́ra kúlì kọ̀mìndínlá àwọn obìnrin ọlọ́wọ́ bá ṣẹ̀dá wọn níbi ẹ fọ́ta à wà iná àwọ́já máa fi dínlá àdáhù in tó wọ́dù tàbá ń wo gbogbo ẹ fọ́ta àní tàbá ń wo oníbi tó kíní oníbi tó jókè jù ń bẹ́ alẹ́sọ̀lá àtọ́lá ní wà ìgbà haptẹ̀ kó wá lọ fẹ́ straighten rib ìyẹn egungun ẹ̀kọ́ta ẹni kàtàrtà ó kàn ní olérí stretching àti lẹ́ni tó stretching egungun ẹ̀kọ́ta olérí stretching wà ní tàràtà owó tó wá sílẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ àwàj bó ṣe bẹ́ǹdì náà ni ó ṣe kí ni ó ṣe bẹ́ǹdì sọ̀rọ̀mùsọ̀lá àtàní fọ́sà ọ̀sù bí nìfà ìkàrà àwọn obìnrin yìí mò ń ṣe wá àti fún yín ẹ̀tí tí wọ́n dáadáa that is ẹ accommodate wọn tó bá ló fẹ́ kọ́ ọ lẹ̀ o lè ní ráìtì yẹn ṣùgbọ́n ṣé nǹkan tí ó pé àwọn ọmọ yẹn ni ṣé n tí ó padà pé ìwọ gan fúnra ẹni nígbà táwọn èèyàn bá ń ka sí ẹ lọ́rùn pé ah obìnrin òun lóṣù mẹ́ta ń lé rẹ o wọ́n lọ́dún kan lé rẹ torí pé kí ni ráìtì ni ráìtì ni ráìtì ni òun sábà ń wò ẹni wá dẹ̀ tí mo ráìtì ni ráìtì ni jù ní pọ́blẹ́mù tí ó padà ṣẹlẹ̀ kò lè avoid kí ni tọ́lák anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ nípòmí ó ní àwọn obìnrin ní kàdílà wọ́n rẹ̀ gẹ́gẹ́ bí kí ni ẹ̀kọ́ta in istamta'ta biha istamta'ta biha wọ́bí àìwọ̀jù tó wá ló ń gbádùn ìyàwó rẹ̀ mọ̀ pé kúrúkúnẹ́sì ó wà ń ó máa náà kankan tó wò ní láìkì lára rẹ̀ tó gbígbà ní olè wà á bí tí wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n wà kà tún rẹ̀ padà rí pé gbogbo ẹ̀ náà kọ́lá máa fi jà ẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wa ni ṣùgbọ́n wa in dhahabta tuqimuha tó bá fẹ́ straighti rẹ̀ pé àní ó gbọ́dọ̀ fún mi rẹ́ẹ̀tì mi pé ni qatartaha ànábì ni wàá kan ni o wa kasruha talaquha kíkan náà dẹ̀ ní pé kí ni ó padà tọ̀lákọ̀ rẹ̀ ni tó bá tọ̀lákọ̀ obìnrin torí pé ó láwọn nǹkan tó ṣe kó wà justified nítòótọ́ ó tọ̀ lákọ̀ rẹ̀ nítorí ẹ̀ ó tún fẹ́ ní ó tún tọ̀ lákọ̀ rẹ̀ ó tún fẹ́ ní ó tún tọ̀ lákọ̀ rẹ̀ orúkọ àwọn obìnrin padà wá ṣe mítì ilẹ̀ lórí pé ah <laughs> eléyìí ò lójú àánú rẹ̀ mọ́ fẹ́ o <laughs>